الذي قدمنا لأمة بأفضل المواسم أحمده سبحانه وتعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن شهر رمضان كانت تطوف ويخلو إلى الشهر شهوان وليس لنا من رمضان إلا قلائل من الرجال إذا سكتت رؤية الإمام وتأسفا نكر يوم الأربعاء وإلا نكر عدة ثلاثين ليلة لقول صلى الله عليه وسلم الشهر ست وعشرون ليلة فلا تكتموا حتى ترون فإن عليكم فكن عدة ثلاثين أخرجه البخاري ولكن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأقسموا فإن ثم عليكم فاقتلوا لا أخرجه البخاري ومسلم عباد الله وإن إذا الفكر إلى مسرور والفرح يشترك في السرور الفقراء والأغنياء لهذا شغل اخراج زكاة الفكر والقرود من المصلى لأداء صلاة العين وإن زكاة الفكر تؤكد من أقواس البلاد نفى قال ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفكر صاع من تمر أو صاع من شعير من الحب والحب والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بأن تؤخر قبل خروج الناس إلى الصلاة أخرجه البخاري ومسلم ìjọ ọlọ́run ẹni tó mọ àlejò alágbègbè méjì ìyáálé kò máa gbé àánú kò máa gbé ìjẹ ìwòwò ọ̀rẹ́ pátápátá ó lọ́wọ́ àlékún kẹrin àtijọ́ rẹ̀ fún àlejò ọ̀sán máa sọ̀rọ̀ wọn àwọn ọ̀rẹ́ ìwọ̀sẹ́lẹ̀ àwọn ará ilé àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí ìta ìgbogbo olùtẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọba aláàkàrí dáadáa títí lọ sí ọjọ́ ọ̀sẹ̀ ìwé ẹ̀rọ sọ̀rọ̀ ọ̀dọ́ ìdẹ̀rọ̀ ọmọdọ́ wa ìjà bẹ́ẹ̀ lọ́dọ́ tó àti bó ṣe yẹ

ọmọ ènìyàn nígbà tó wọn wá ń bá sọ̀rọ̀ yà ìyá náà yóò wọ iwájú rẹ̀ òní ti ìgbà tó rí lẹ́yìn ìgbà tó fi lẹ́yìn rẹ̀ yóò bọ́ agbẹ́yìn tó bá gbẹ́yìn kò sí ìgbà tó ń lẹ́yìn rẹ̀ ìní ọlọ́run bá nílò látara bẹ́ẹ̀ ẹwájú ajé mi lẹ́yìn ẹjẹ́ wọn sọra báwo la fi ọmọ ọlọ́run ká ó dàjẹ́ pa káwọn ní kankan tọ́ta yẹ ìlànà nínú kékeré alẹ́ sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjọba bí ẹ̀ ní ìfẹ̀kẹta ìlú fún yẹn ayé ẹ̀dá àdínú àdínú ẹ̀fọ́ àwọn ọmọ ẹ̀rù wà fún àwọn ìlú ọlọ́run ọlọ́run àwọn ènìyàn mẹ́rin wọn àgbàrá wọn náà wọ ẹ̀rí àwọn ti àlùbá yìí àlẹ́sọ̀rọ̀ lọ́kọ̀ ọ̀dọ́dá obìnrin àti ọkọ̀ ọ̀dọ́dún náà ó ní àrùn gbígbà ó ní gbàgbà ló jẹ́ kí òun fi iná gbàgbà ni máa jẹ́ fún yẹn kí òun fi iná tí a bá wá wò á jẹ á kú níbi mẹ́wàá sẹ́yìn ìlẹ́ẹ̀lẹ́ àfihàn إذ الخبرة بكمال النهايات لا بنفس البدايات nǹkan tó pàtàkì jù fún ẹ̀dá òun náà ní pípé pípé bí èdè parí àdámọ́ léèyàn òun náà lọ ga jù kìí sí àkókò kìí sí ààyè ìyẹn ti bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ọ̀dọ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ náà wọ́n parí lọ báyìí ọmọ náà wọ́n ti parí gbogbo ààyè kí ìwà ti nígbà tí ọmọ bẹ̀rẹ̀ ìbò wa ní láti rí pé báwo ló yẹ parí ọ̀mọ̀dọ́n ọ̀nà òyìn parí ọ̀mọ̀dọ́n mo ń gbé ẹni ó bẹ̀rẹ̀ ọ̀mọ̀dọ́n dáadáa ṣùgbọ́n tó fi ṣégeṣége nígbà tí ọmọ náà parí ẹni ẹ̀kọ́ mi ọ̀pọ̀ ọkọ mi tó lè rí ìgbẹ́ ọ̀rẹ́ dáadáa tó lè kí ìgbẹ́ ọ̀mọ̀dọ́n mi rẹ̀ ìgbẹ́ ní ọ̀sẹ̀ wọn ní owó wa nígbà tí ọmọdọ́n ti tọ́jú tí ọmọdọ́n fẹ́ gbọ́gbẹ́ tẹnubodò lọ́ba bẹ̀rẹ̀ ìgbẹ́ mi

tó bẹ̀rẹ̀ pé bí ayé rẹ̀ lẹ́sìn sí náà wà wá nígbà tó kù sáà àkókò láyé bẹ́ẹ̀ ni bọ́dà bá lọ́wọ́ àdúgbò tó bẹ̀rẹ̀ sí máa ń fi ọmọ rẹ̀ lọ́ba gbẹ́ ìgbà tó ń tẹ̀lé ìwé ìgbà gbogbo ìgbà rẹ̀ ìgbò lásán bẹ́ẹ̀ ni ẹni àwọn míì káwọn bẹ̀rẹ̀ sí ayé ti wọ lórí ibi ọlọ́run mọ́ bẹ̀rẹ̀ lórí tí máa ń mú ìyàwó ni ọlọ́run mọ́ bẹ̀rẹ̀ wọ́n kù sáà àkókò fáyìnbọ òkú àyè àyèlẹ́lẹ́ ẹ̀rọ ẹ̀yìn sọ́wọ́ àwọn ọ̀gbìn ẹ̀yà sí ẹ̀sìn ètò ẹ̀sìn títú ọ̀sán nílò àgbàdo ọ̀gbìn àbára ẹ̀yìn ẹ̀wà pàtó wọn ẹ̀yà sí ẹ̀sìn ẹ̀yà sàkíkì yẹn ẹ̀yà máa fẹ́ ẹ̀yà máa fẹ́ ẹ̀yà sọ àkàmà sọ̀rọ̀ wọn ọ̀gbìn àkàlẹ̀ àríwọ̀ síbẹ̀ àríkà tí mo kọ́ níjọ́ pẹ̀lú ó ní ọmọ ènìyàn yóò wà ìjọ náà 除了你家的家。 wò ọlọ́run bá jẹ́ ìwà nítorí wọn nígbà ayé wọn bẹ̀rẹ̀ bọ̀ wọ́n lè ní yóò tó máa ṣe ara náà yálà ọkùnrin àbókẹ́rẹ́ wọ́n wá jẹ́ kó ìgbà tó lè lè iṣẹ́ tó ti yẹ irú àwọn ọmọ báyìí àwọn olùwọ́ ọlọ́run tó ká yóò lẹ́yà ìlú ẹ̀jẹ̀ náà wọ́n lẹ́yà ìgbàgbọ́ ọ̀nà sí ọ̀ àbòbí kékeré báyìí ọlọ́run ò ní ti owó ọ̀dọ́ ti lẹ́wọ́ tí èmi bá tó lè ọ̀dọ́ ti twenty five bẹ́ẹ̀ ni o kù inú fọ́túmọ́kẹ́dọ́gbọ̀n àti ọ̀gbọ̀n àti ni ní nílò gbogbo tó kù fọ́túmọ́kẹ́dọ́gbọ̀n ní nílò gbogbo tó kù ìgbà wo láti ń pa ọjọ́ ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ nígbà wọn pa ọjọ́ ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ òun náà wá ní pé ọjọ́ ìgbà iná ló ń bọ̀ wá. nígbà tó bá dé pé lóòótọ́ sí ìṣe lóòótọ́ sí ìṣe ìṣe ọjọ́ márùn-ún tí wọ́n lọ́ọ̀tì ìlẹ́yìn tí wọ́n bá yọ ní àtàrẹ sí ń parí nìyẹn. ọjọ́ àlàfo kò máa jẹ́ ọjọ́ ọdún. bá yọ oníjọ́sì tó kọ́ ọ̀pọ̀ bàrà àwọn oníṣàájú àwọn lè fi báyìí báyìí báyìí. àwọn oníkàlẹ́ńdà àwọn lè fi báyìí báyìí báyìí. àwọn mímí àwọn ẹ̀yìn ìkú tó pẹ̀lú wa sọ́nù ìjọjọ́ wọ́n lè bá ìṣúná dé ìṣúná kàáyé ṣòwò wọn ni wọ́n sọ yẹn ọ̀gá wọlé wọn. torí pé wọ́n ti gbé ìmọ̀ ọba yàrá àti òṣèré ìdí jẹ́ nǹkan fi sí ọwọ́ mi nìyẹn àìsàkẹ́kọ̀ọ́ ó máa ẹ̀rọ àmà àìwáyọ̀ ìlú ìjọba ìjọba bẹ́ẹ̀ ni ìjọba ìjọba ti kó wọn wò pé ó lè má fẹ́ báyìí táwọn kájú bá yọrọ lò sí i. Àwọn lè mọ̀ pé àtún àti pọ̀tù ìgbà báyìí tó máa bá bí àpọ̀ tí wọ́n bá lo ìtúmẹ̀sì àkùbá ìwọ rẹ̀ tí wọ́n bá lo ìtúmẹ̀sì ní mẹ́ta wọn á nígbà báyìí báyìí wọn jẹ́ àìwọ́ sí òkú. Oṣù wọn ní Jemaah kembali di daerah orang yang sepuluh itu. Jadi kembali di Indo, kalau saja asal, apa kita Indo arah arah asal kalau ini ini, ini asal kalau orang asal di sini. Kalau kita ini sekali, kalau orang boleh ìdí kéṣù. Báwo máa ti ní kí wọ́n lọ sọ ní jíìsì tó máa ti kálẹ̀ wọ́n ti máa ti lọ ọjọ́. Ṣùgbọ́n báwọn ọkọ̀ kára ní kó wọ́n rí máa jẹ pé ajẹ́pẹ́ ní ọjọ́ ọ̀sìn ló máa jẹ ọjọ́ ọjọ́ ìyẹn. Nígbà tó wà lẹ́kọ̀ọ́ Mọ̀kánlá ti sọ̀rọ̀ wá fún ẹ̀ fẹ́rẹ̀. Alẹ́ ní oṣù mọ́kànlélọ́kùnrin mọ́kànlélọ́kùnrin oṣù máa ń gbé. Ẹ máa wà á gbà rẹ̀ títí fẹ́ ìlóṣù tó mọ̀ sí lọ. Bákan náà ni pé bí oṣù yẹn tí nǹkan wá bò dáàbò kú ẹ wá ta o àtẹ̀lé ta lọ kó pé ọgbọ̀n. ìyẹn ló jẹ́ pé ṣàdáàlì tó lọ àtà ó pé ọgbọ̀n nígbà tí mo ò rí oṣù yẹn ní sàbí àwọn kàkà tó bí àwọn ẹni máa ń kọ́ láwọn ká ọkà tó ti wá. àlàkù ní lílo oṣù yóò fi òun ló ti ta ní ìjẹ ìràwẹ̀ bẹ́ẹ̀ náà ní ìpanu rẹ̀. ẹni tó ní ẹ̀sán á ní ìpínlẹ̀ ọ̀sán kọ́ra àti ó ti tí wọ́n tún wá ti rí padà ẹ̀sùn tó sọ̀tún ṣùgbọ́n tó ń bá kò kẹ́ ẹ rí àdébìyẹ àti ọ̀gbìn yẹn ti ẹ̀ sàárò pé tó ìyẹn tó wá jẹ́ pé nígbà tí a bá sí ẹ̀ pé àwọn ọ̀sùn ọ̀rọ̀ ó mọ̀ yọ ṣùgbọ́n ká má rìn látara pé kí ni gbogbo ọjọ́ bá ṣe rí gbogbo ọjọ́ máa ń ti darí gbogbo ọjọ́ bá ṣe yá gbogbo ọjọ́ bá ṣe yá kí nígbà tí wọ́n bá ń parí àti ọ̀tá rẹ̀ parí lẹ́yìn ìkọlù bá a yóò wá yọ níjọ́ tó bá pàṣẹ ọlọ́run ọlọ́run bí láti ṣe ìjọ yọ ọjọ́ yọ ọ̀là àtàwọn ọlọ́run náà gbọ́ ẹ̀. ẹ wá yàyọ̀ tí ń bẹ fún ọdún nígbà tí a bá parí àrùn ayọ̀ tó ṣe pé ọlọ́run fẹ́ kí aláìní àtẹ̀tọ́ ní gbogbo wọn ṣáláka ara wọn gbogbo ọlọ́run fẹ́ kí wọ́n yọ kìí ṣe kí olówó ọlọ́run fẹ́ kọ́ máa yọ ètùkálá ilé ẹni ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá fẹ́ fún ọ wà nínú ayọ̀ àtẹni ó ní àtẹni tí ò ní ìyẹn ló pàṣẹ pé ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá wá sí ìgbàkà àbẹ̀tí sílẹ̀ kalẹ̀ alòdáka táà ṣe ń sọ wá wípé yọọ máa jẹ oúnjẹ fún àwọn aláìní ẹ̀yìn ní nǹkan jẹ kò ní fara ìlú lọ́nà tí wọ́n máa tún jẹ fún wọn. bákan náà wọ́n ní ká jáde lóòjọ́ ọdún ká lọ sí òjò ẹ̀là ó ní ẹgbà ó pàṣẹ ẹgbẹ ẹgbẹ tí ó yí àwọn ìgbé ọlọ́run ní Jésù tí gbogbo yẹn tún jáde tí mo bá lè wá pàṣẹ iṣẹ́ ní ṣe ètò oṣù lọ́wọ́ jáde ẹkùn kẹfà rẹ kí lè ti ṣe ìjọ oṣù lọ́wọ́ ní tíwọ́ àti jáde ọba náà wọ́n tún máa ń ṣe ìjọ oṣù lọ́wọ́ káwọn ọmọ yẹn àwọn ìgbà rẹ̀ kéwò lóṣù kan lóṣù kí ni ìwà ní oṣù jáde tó àtẹ̀jí àtẹ̀gbọ́pá rẹ̀ ní àtẹ̀jíṣẹ́ ìyá àtẹ̀kẹ́tẹ́sọ́ ìdíjú òye kààwẹ̀ tí ń jẹ́ mùsùlùmí ẹni tí ń ṣe ìjọ sí àtẹ̀jí òṣè ìjọ ọ̀sùn ọmọdé yá àgbà yìí ẹ̀jà fún àti ẹ̀wá mi máa ń sọ̀rọ̀ náà pé táwọn rẹ̀ tún fi ṣe ìbá àbúkọ àwọn obìnrin wọn sọ àti ìtọ́jà ẹlòmí tó bá ní kọjá ní jẹ́kìbá wọn bá kúrò ní kí ni fóun ní ọjà ìṣẹ̀lẹ̀ ìjọba ni èmi ò ní dáàbò sí yíyó àlejò gbogbo ẹ̀ náà kí ni ẹgbẹ́ ẹ̀ jáde kí ẹ lọ wo tó máa fún mùsùlùmí tọ́lẹ̀. a rò pé nínú àwọn kan tí a máa ṣe ní ìparí ìgbàlù òun náà lè ka yọ jáká jáká ní tó fi gbajúgbajà láwùjọ wa nígbà tí máa fi yọ òun náà ní oúnjẹ oúnjẹ tó bá ń bẹ láwùjọ oúnjẹ tí ń bẹ láwùjọ bàbá mi sọ̀rọ̀ máa ń bẹ ilé ẹ̀ wọ́n lò gẹ́gẹ́ bí léwó gẹ́gẹ́ bí sámúlù láwùjá tó lábàrù tó ti tó láti fẹ́ àwọn káfọ́ lẹ́nu bẹ́ẹ̀ bí àwọn fáwọ́dà káwa lẹ́nu ní lẹ́nu bí ẹ bá fẹ́ yọjá ká òròjú ọjá ká lọ́ra fáwọ́dà mi ọ̀wọ́n ọ̀run bá ti yan lágbára rẹ̀. Ìtọ́lọ̀ jẹ́ pé ká mú lọ lágbára ìgbàgbọ́ wa lábẹ́ bí láìsí lè lágbára èdè lọ́ba dé ọ̀pọ̀lọpọ̀ ń sáfúrá àtàlọ́jẹ́ ni. Tó bá wá jẹ́ pé òun ò ní bí kẹfẹ́ ìgbàlódé ni, wọ́n lè bá òun títà lórí ọ̀gbẹ́ lórí ọ̀gbẹ́. Gbọ́dọ̀ àti mẹ́rin wá ní ìpínlẹ̀ Báyọ̀ bá lórí ẹ̀jẹ̀

ẹni ẹwà ń dígbì àti bàtàlà tẹ̀lẹ́jẹ̀ ń púpọ̀ ó dà kí ẹni bàtàlà tẹ̀lẹ́jẹ̀ ń tọ̀wọ́ orí ní oòrùn ó tẹ́ ìdè padà bẹ́ẹ̀ tó wù orí ní oòrùn tó ń wọ́n yẹ wọ́n ti ẹ̀wọ̀n pẹ̀lú jùmọ́ gbogbo kan fún àwọn sàánú wa ilẹ̀ ló lórí ìdá àbúrú ọjà ọlọ́run sàánú wa ààrẹ àwọn oúnjẹ tí ṣẹlẹ̀ ọlọ́run bá tó wáyé ìpín ìbálágbára ń bẹ ilẹ̀ ní kí oṣù kí kí owó ẹgbẹ́ ìsìn ẹjẹ́ àwọn òkè ọlọ́run fún alágbára ẹjẹ́ òkè ọlọ́run fún alágbára káàdì tún àwọn ìlú mo ní kí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àsọ àkọ́sọ̀tàn àlùmọ́kàlì ní pé ọlọ́run fẹ́ káàrọ̀ àwọn aláìní ọ̀fẹ́ káàrọ̀ ọlọ́rọ̀ ìjọyọ̀ ọ̀fẹ́ káàrọ̀ ọlọ́rọ̀ ìjọyọ̀ nígbà ọlọ́run á wù ní pé kí lálẹ́ òde ọ̀rọ̀ lọ́rọ̀ ń ti táwọn ọlọ́run ìpalẹ̀ òde ọ̀rọ̀ lọ́rọ̀ ní ìdí àlù ó ti

máa bá àwọn ìlú ọjà ká ẹjẹ àwọn olùtọ́nà ọba àlejò ọlá ní kápá àwọn ká ẹnìkan ní ọmọ ìlú ọmọ ọmọ ìlú kẹbi àtàwọn àlejò ìlú ọmọ ìsọ̀rọ̀ ó ló fi lọ́wọ́ ìlú kí ká máa yọ ká ó ní ká wọn ká máa yọ òye ti múlò mẹ́rin fún ẹrú ẹrú mi kẹ̀kẹ́ tó dá lórí alẹ́ ọba yọ olówó ọ̀rẹ́ ọba yọ ìgbẹ́lẹ̀ ìjọba pé ẹrú ọyọ pé ọ̀rẹ́ ẹni ó túmọ̀ sí pé gbogbo ẹni lọ́wọ́ ti fún ní apáti àdé ní ó láti lè dáka ní ó láti lè dáka tó ẹni pé àwọn olùmọ̀ ni wọ́n tó wa káàkiri ní bàbá mi àti ọmọ mi tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ni wọ́n àlẹ́ bá délẹ̀ lẹ́sù yóò wá fifty thousand ya yóò wọ ten thousand ya ọ̀wá ní ìyá bá thousand lẹ́kùn tí ọ̀gá kára yẹn

ẹni wọn bẹ̀rẹ̀ jákàtà lọ́dọ̀ tó lóṣù ẹni wọn bẹ kírísítẹ̀ lórí àlùkò òkìtì kákà rẹ̀ ẹni tó bọ̀rẹ̀ sí àwọn ọjà ọwọ́ àlùmọ́ bá wọn ká rẹ̀ ọmọ ẹni kú lójú ọ̀sẹ̀ fún kírísì òkìtì kákà rẹ̀ so mùsùlùmí mìíràn mùsùlùmí yẹn tá àlẹ́ jákàtà ti kéwì yọ ọjà mùsùlùmí alẹ́ sọ̀rọ̀ sọ́wọ́ ni ẹ yọ wọ́n tó bá mi lọ ọjà ìlọ ọ̀kẹ́wọ̀n ìjọ tó bá mi lọ ọjà ìlọ ọ̀kẹ́wọ̀n alẹ́ sọ̀rọ̀ kọ́ ló wà fún mi inú àti ìfúnni ọmọ ẹgbẹ́ yàtọ̀ mọ́ níwá rẹ̀ gbà yóò ti àmọ̀ lọ́wọ́ àwọn rẹ̀ gbà nínú àwọn kò yẹ kó yẹ oríṣiríṣi tó tilẹ̀ báwọn ẹ̀ lọ. Bọ́lọ́mọ́ máa wá sọ láti ẹ̀ ju ọmọ máa rẹ̀ wá nílò ní wá kí ni wá ẹ̀rọ inú bá wà láti ń gbà kí lákòótá wà yá bá ti rí àti bọ́lá wọn gbà lọ́wọ́ rẹ̀ ọmọ máa rẹ̀ àrẹ wá ní láti ìdílé wọn lọ. Àlùbá tó bọ̀ wọ̀ lọ àwọn ètò ìtura wọn lọ. Oníbàárẹ̀ sọ ilé ẹ̀rọ ní twenty

ẹni ọba wa yọ sí ẹ̀ fún mi kọ́lọ̀ kí wọ́n rú wọlé ẹ̀ka tí a ti máa kó la àti tí mo yọ jáká o káàkà wọlé lọ́wọ́ ìrùkẹ̀kẹ̀ jáká kákó kí wọ́n rú là máa yọ lórí ìjọ ọdún. Súpà bá ẹ̀kọ́ ọmọ ọ̀rọ̀ bí ọmọ wa nù pé mo máa yọ òun níbi iye ọdún kan náà àkókò ìgbà káàkà tó kọ̀ méjì. Àwọn àfáàlù ti ń pọ́kẹ̀ lọ. Àbẹ̀lẹ̀ ìdí láti jẹ́ ọ̀rọ̀ tó orí kékeré yóò jẹ́ pọ́kẹ̀ yìí wọ́n balẹ̀ láti jẹ́ pé kí wọ́n lè bá rẹ̀. Èmi jẹ́ pé máa sáré káàkiri kí wọ́n gbọ́ pé lóòótọ́ ni ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ẹni máa ń gbé ìgbà fún tó ti sùn ní ìjẹmọ́lẹ̀ ọjọ́ ló ti balẹ̀ pé ọdún ti dè. kí ọ̀sẹ̀ pé bàbá pè ń gbẹ̀nà ọmọ yẹn láàárọ̀ ọdún bẹ́ẹ̀ ni ìjọba ẹ̀jẹ̀ kan fún mi ó fún lọ́wọ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ lẹ́yìn ọdún mẹ́sì máa wá sí kéde ní ọ̀sẹ̀ máa wá ságbára kékeré bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ọdún abẹ́kẹ́yìn ọ̀jẹ̀ mọ́tò lọ ọjọ́ ọdún tó rà lọ́kọ́ ti jẹ mọ́tò lọ sí òun. ọ̀sẹ̀ orí máa ń pọ̀ ní ìjẹyẹ nígbà tí ìjàpọ̀ ní ìjẹ̀bá ti kọ́kà kò sí orí máa ń pọ̀ ní ẹ̀. bẹ́ẹ̀ náà wà lókè amẹ́sìkò ọwọ́ ọ̀sán ó lẹ́nu ọwọ́ ajẹ́kẹ́lẹ́ ìgbàgbà tí mo fẹ́ lórí lọ sí i. mo ń sàrà náà wọ̀ sàrà tí mo máa ń jẹ láyé ẹ̀wọ̀n mi. wọ́n ti tètè wá ìgbéyà fọ́lá sílẹ̀ sọ̀rọ̀. làwọn àbá àti wọn sọ pé bí ìyọ̀ bá rẹ́ ti yọ sí èyí lọ bó lẹ́nu yìí ti lọ sí wọn ọdún ipò wá túmọ̀ sí ìdàkàlẹ̀ ní ìdàkàlẹ̀ ní oṣù ẹ̀wọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó ń ṣe kí ni náà ọmọ ẹ̀sìn tó ń yọ ẹ̀dẹ̀ ọ̀rọ̀ wá lè wà wọ́n lè gbọ́ bá ìjọ ìlẹ́ka wọ́n láwọn ọmọ òjì àti so àwọn àdìsí àwọn àbá wọn lẹ́nu gbá nìyẹn pé àwọn ẹlọ́mọ àti kí ni kí ọmọ àwọn òjì àti kí ọmọ wọn padà yọ ọmọ ní ọjà tó ọdẹ nínú ajá rẹ̀ ọjà lọ́dẹ àkàrà wọ́n kí láàrín òkúlẹ̀ fún àdẹ́ka ti kí ni ẹ̀dẹ́ka lọ àkáǹtì yẹn nípa gbọ́kẹ́ sí ilé máa ń gbọ́kẹ́ ní o nígbà máa ń gbọ́kẹ́ ní o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí máa ń wò pé òun ọ̀dà kára ó sì ti àwọn tí ọ̀dà kára fún wọn lọ sẹ́kà fún wọ́n kú dáka oríṣiríṣi fún un. Inú wa ọkùnrin àwọn ohun wa lọ jáde ẹgbẹ́ nípa mú wọn lágbára. Èyí tó bá ti dé kọ́tọ́rọ̀ sí ẹ̀wọ́n tó tọ́rọ̀ rẹ̀ yẹn wọ́n lọ kò tẹ́wọ́ sí ẹlòmí. Ara ikú mọ̀ ti bẹ́ẹ̀ nílẹ̀ lẹ́ pé ẹni tí wọ́n gbọ́dọ̀ dá tẹ́lẹ̀ ẹ máa nẹwẹ́ káàkiri ẹ máa nẹwẹ́ káàkiri tí ó fi máa kárí tí ó máa kárí oko. Tó ń bá lóko fi máa lọ́jọ́ máa dúró níjọ́ rẹ̀. Ìwọ̀n ìṣẹ̀lẹ̀ wọn kò kí ni ìgbẹ̀gbẹ̀ kí ọlọ́run bẹ̀rù ọ̀pọ̀ wá pé káàkiri ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ òṣùwọ́n bí orílẹ̀-èdè wa ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kàánú wa. ẹ wà ní jẹ́ka tí a ń sọ yìí ẹ̀ tí a máa fi yọ orílẹ̀-èdè ìpínlẹ̀ ṣùgbọ́n lórí oúnjẹ ilé ìjọba wa wà wá ni wọ́n sọ̀rọ̀ ní lórí. àtọwọ́ àtẹ̀kọ́ adé afẹ́fọ́ fíìmà ẹ̀dí afẹ́fàdù ìlólówó kíndẹ́rìkì ìjà ìdánwò ọ̀rọ̀ fi áwọ̀ ọ̀fẹ́ àti ọ̀rọ̀ ìfẹ́ka. àyàfi àmọ́ àwọn ọmọ tí kò don agbára fún pípé ní bí a ẹni yìí òun ló kò bá àgbègbè rẹ̀. Àgbẹ̀bí àwọn àpá mi sọ sí bẹ́ẹ̀ kiri ní ọ̀gbẹ́ni ọ̀sẹ̀ mi lọ. Lóòótọ́ àwọn òbí tó sọ nípa ara bí wọ́n ti lè ta ọ̀. Ṣùgbọ́n èyí tó súnmọ́ ọdún wọn tó súnmọ́ ọdún wọn rọ̀ ọ̀dọ̀ tẹ̀lé nílẹ̀ pé oúnjẹ là máa ń lò oúnjẹ. Ṣùgbọ́n pọ̀ níṣẹ́ ní kékeré ń bá ní kàkékeré àgbò owó. Ẹ jẹ́ káyọ̀ wá sí lápẹ́jù rẹ̀. Ẹni tó kóhun lọ́yọ̀ dáká. Ó dé ó tún káàtì òun tó kún òun lọ́gbọ́n kẹta láti lè bí yóò láti ra oúnjẹ. Tó bá ti lóhun kẹ́lẹ́ lọ ra oúnjẹ yẹn káwọn olóòyọ inú kí wọ́n bọ̀ lọ́wọ́. Tàbí kọ́tẹ́ tẹ́lẹ̀ yìí ló wá sí ní o ní odò wa yọ. Ẹ̀rù kọ́ mi jẹ́ ti fúra ẹni yẹn. Ẹlẹ́mu ń tàbí mú irú mú tù tàbí báyìí ẹlẹ́mu wá jẹ́ ìbá ìlọ́jọ́ ẹlọ́jà ẹ̀gbà dákà wa yìí. Ó ti ṣe kí ni oṣù yọ bẹ́ẹ̀ ló ń ṣe àwọn pẹ̀lú ilé ìkẹ̀lẹ̀ tó lè ṣe gbòógbò èyí ló jẹ́ pé àìsí lẹ́bi ẹ̀yẹyẹ àbùkù yẹyẹ ṣùgbọ́n àtìkẹ́ náà wọ́n jẹ́ pé àwọn ọ̀wà àbúrò ẹgbẹ́ owó ní kẹ́ máa lò rárá o ìpìlẹ̀ ẹ̀rẹ́ ní adìgbé ní òǹkà ní oúnjẹ wọ́n ti pọ̀ fíṣẹ̀ bá pèsè fún afárò ẹ̀ka gbogbo yàrá àti ẹgbẹ́ àwọn olùmọ̀ àwọn olùwà ẹnìkan two thousand or three thousand àgbà ọ̀ kí ó fà á ní pé three thousand àbí four thousand ni. Olùgbé tí kò bá dà bá pèsè owó rẹ̀, irú oúnjẹ wo lè yẹ bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ lò ní wọ́n tó tó tó pàdé. Ààrẹ ìjọ múlù rẹ̀ múlù mẹ́rin yẹn mẹ́rin ìyẹ̀dá ìlà ìlọ́gbẹ̀ torí tí ẹnìkan múlù mẹ́rin rẹ̀. Èyí wọ́n ti kakúlé tẹ̀lé gbogbo ẹni tí yẹn náà pa àìlò ìyàwó ọmọ ẹ̀lú ìgbẹ́lábẹ́rẹ́ pẹ́kú ọ̀dọ́ ń ẹjọ́ ń gbé abẹ́ ẹjọ́ gbé ìwọ̀n bá náwó rẹ̀ ó sì kiri ọkọ̀ àkúlé rẹ̀. Sọ́ni bẹ́ẹ̀ pé ọmọ ẹ̀ kò sí lábẹ́ ìwọ̀n kọ́lọ̀ náwó lórí ẹ̀rọ bí ẹ̀ṣẹ̀ bí ni òun ẹ̀ ti dágbó ni. Àwọn ọmọ mi kò lè pé ọwọ́ àbẹ́fẹ́ lórí ẹ̀rọ bí náwó lórí ẹ̀ ọmọ ẹ̀ ẹ̀ ti náwó lórí ẹ̀rọ sì kiri òun yọ yọ jáká rẹ̀. Ọ̀pọ̀ mọ̀ bẹ́ẹ̀ fún ẹ̀ ti fámìlì ti ẹ̀ lẹ́wọ̀n ẹ̀ ti ń dájú ọba ẹ̀ fẹ́ sá ọmọ ẹ̀ ọ̀dẹ̀ kí ni yọ yọ àtúbà ọba àti ọba ẹ̀ ti ń dájú ọ̀yọ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ fún ẹ̀ ti dájú ọba fámìlì ti ẹ̀ àkọ́mọ́tà lẹ́nu oṣù lọ ara o wọ́n ní oṣù kìí wọ́n ní ìlú ìjọba ń dára káwọn wọlé lọ́pọ̀lọpọ̀ wọn fi hàn kọ̀ọ̀pẹ́ ní ìlú olówó bàbá rẹ lọ́wọ́ yóò fi máa gbé láti jẹ ní ọ tó jẹ́ pé jẹ́bi bàbá rẹ òwúrọ̀ àná nílò fún àti èmi lọ́ọ́ láti gbé láti jọ dáta tó ẹ̀dúkò ní oṣù kìí ẹ̀dúkò ní ọ̀wọ̀ lọ ọmọ àti dáadáa kọ́ ọ̀rọ̀ àná ẹ̀rí jáká àwọn olùwọ́n ní pọ̀ níṣẹ́ nípa máa bákan náà òun náà pé ẹjẹ́ kàfin ìjọ ọdún àmọ́ sọ̀sọ̀ ni a ti máa ń lọ ọ̀pọ̀ pé ní ẹ̀sìn ọ̀dọ́ ara rẹ̀ orí kéke ní kó da káwé ní ọdún káwé ní ọdún bàbá àti máa rẹ̀ bákan náà òun náà pé tí wọ́n lè ti tọ́ ọ̀la kí ẹgbẹ́ náà nílò àwọn ọ̀sán ìgbà tó ti tó àwọn ọmọ ara wa àtúntò àyíká ló kàn jọ́ lọ́kọ̀ wá tó ti ní ọdún ìjẹ́ àpò ìjẹ́ mọ́ ọdún lórí mọ́ ọdún ààrẹ ìlú sára rẹ̀ bákan náà òun ti àtọ́jà ìlú àṣeyẹ yálà tí ó dàbí èdè pọ̀ lórí fífún wọ́n wá ti bá mímọ́ bàbá yàrá rẹ̀ ni àbí ọkọ̀ rẹ̀ bá tún ilé yìí ọgbọ́n wà sọ fún mi ní o ẹ̀jẹ̀ ní o tó ń bá ní ọlágbára ṣùgbọ́n tí ọ̀bá lágbára rẹ̀ kò lọ bá ní lọ́jú rẹ̀ tó bá lè sùn ní ìwé náà àbẹ́sẹ̀ tó fi ní wọ́n kẹ́lẹ̀ bá àbúrò sí ẹ̀ ẹ̀rì sí ẹni tí ò ní sáré ń sọ olùkọ́jà jẹ́ ìgbà àbúrò lọ́dọ̀ títà rẹ̀ àgbẹ̀rọ máa mọ́ra rẹ̀ pẹ̀lú ọmọ má ti kó ìmọ̀ pé kíkà màláìka ń gbọ́nà bákan náà òun náà ti kọ́kọ́ ìlú ló kẹ́ olóòrùn inú ìlànà ọlọ́run inú ìlànà ọlọ́run ṣí náà lẹ́sìn ọlọ́ àlùkùnrin ṣùgbọ́n àdókòwò ìlú ló jáde àdókòwò ìlú bá lóun tó lóun jáde tí ń jáde tí ń jáde tí ń jáde tí ń jáde tí ń jáde alágbèrè òfin omi. Ìyẹn bí àwọn ọmọ ẹ̀rọ ó pàdé obìnrin kan tó bèrè tó lọ́dún sí ká fi kíjọ́ bẹ̀rẹ̀ padà lọ ní ìlọ́ ọ̀gá mi. Orí sáà mi sọ ìgbóni ìjọba jáde tí ń gbóni jáde níbi alágbèrè òfin omi. Ìlàbàrà bẹ́ẹ̀ òun ní kí ọmọ tó máa fi ẹsẹ̀ kí wọ́n ti sùn ọlọ́run ọba. ẹ jẹ́ wá sẹ́dẹ̀ẹ́ fún ìṣúná àárín ìlú lásìkò nígbà tá a láti máa tó tí wọ́n fi hàn ìwọ ni ká máa bẹ̀rẹ̀ kí ni ìdájọ́ ẹni tí ọ̀gá rẹ̀ kí ni wọ́n ti kí ni wọ́n ti. torí pé tó bá ní pé kọ̀ọ̀dúnṣẹ́ ti rí ẹni tí ọ̀gá rẹ̀

ẹ máa lọ wọ́n máa tàbí ọ̀rọ̀ ìṣòro ní inú ìlú lẹ́sìn yìí látara bí ẹ má bẹ̀rẹ̀ ìlú lẹ́sìn káàkiri o ẹjẹ́ àbíyànjú káàdì wọ̀ sọ́wọ́ ìfẹ́ yóò ní apáṣẹ ìgbìyànjú láti ìbọnmọ ìgbìyànjú ìlànà ọlọ́run kan ẹni tí máa ń ṣe mọ́ ní ìmọ̀ àdébìlẹ̀ ìlànà ìlú wọn ìyàtọ̀ gbogbo àwọn sọ́kọ́sọ àtú èyí tó kú ìdè ìmọ̀ yára ó ti lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ ń gbẹ́rù lẹ́sìn rẹ̀ tó àwọn afárá wọn sọ̀rọ̀ agbára tó lè jẹ́ kí wọ́n yẹn lè fi ya ara rẹ̀ ìyẹn tó pọ̀ jù fún pẹ́pẹ́ ní láàárín láti fi sáà sí kí wọ́n tọ́lọ̀ ní àwọn obìnrin tó bá ń ṣe ṣùgbọ́n látara bẹ́ẹ̀ ti máa jà pé à ń fi nítorí ní èékẹ́ náà ẹ̀kọ́ ní àbálọ̀ wà á lè ṣe bẹ́ẹ̀ mọ̀kànlé tó kéré lórí ọlọ́run sọ fún ara o àwẹ̀ tọ́lọ́ bàtẹ́ ọwọ́ à ń fi jìnnà sínú sọ̀rọ̀ rẹ̀ o mo ní kí lóòótọ́ ọdún mẹ́rin ẹ̀ fi gbé pé alẹ́ pé ọmọ ọdún ẹ̀rí pé kí ọmọ ti gbé rẹ̀ yẹn ẹ̀rọ ìgbẹ́lẹ̀ ti lu tó wọ́n sọ́ra wọn láti ṣe tọ́lọ̀ ìlú ọ̀rẹ́ rẹ̀ orí kí nígbà náà ẹ̀rọ ìlú mẹ́rin tó gba ẹ̀kọ́ bá tó lọ sí ìpín ipò mo máa wà ní ojú ọ̀pá kẹrin rẹ̀ sílò wà ní ẹni tí ó tó kẹrin rẹ̀ sílò bí ẹgbẹ́ láti dáadáa ti rí dáadáa òun láti wọ ìlọ́jọ́ ọlọ́run yẹn lọ́kọ̀ ẹ̀rọ máa fi kẹ́ lọ́wọ́ láàrọ̀ ọ̀nà kan òkè tó wá fi máa tẹ̀lé fún ìṣàfihàn ṣàwáì ọ̀dà jẹ́ ti fi ọdún ìgbà rẹ̀ ni ẹ̀rí tó bá ti fi ọjọ́ àìsí àlọ́dún yóò àrùbá tó lọ́kẹ̀ẹ́jì ọdún ìyẹn láǹfààní àti máa gba àwọn ẹ̀rẹ̀ lọ lẹ́fà ṣùgbọ́n tó bá ti dé òòjọ́ àlàní ìgbà lọ́dún ẹni tó bá yẹ kí wọ́n bá àwọn ẹ̀jẹ̀ níra wọn òun lè bèrè àwọn ẹ̀yìn dúró ẹni tí ọ̀bá ní bá àwọn ẹ̀jẹ̀ ra wọn ọmọ bẹ̀rẹ̀ àwọn ẹ̀yìn dúró kò sí ìdìbò bẹ̀rẹ̀ pé ìdúró ilé òun ti kí wọn ò máa bá àwọn ẹ̀rẹ̀ lọ á lè bá ونفعنا الله وإياكم لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد إذا وصلت تقديم سبل الله خلال هذا الشهر المبارك فإن على رؤوسكم قول من الذنوب وأحكام من الإجرام وجبال من الخطايا والأمن في البلاد مفقود ورزق مسلوب والشوارع المهجور إلهها والتعليم والتربية مرفوع قيمته وحقوق المواطنين منقطع وآلاف الرعاية منزلة منزلة من عليكم كل يوم ولا تخافون عاقبة السوء واعلموا أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا كله مبارك مسيح أترك يا محمد صلى الله عليه وسلم ثم بارك عليكم كيف يا محمد ọmọ aláàbí àwọn ẹlẹ́yìn tí káwọn ìgbẹ́lẹ̀ tí bàbá aláàbẹ̀rẹ̀ dáadáa sí lọ bí ọjọ́ àkéjì èyí tó àwọn ọmọ ààrẹ bí ẹ̀kọ́ ìjọ ní ìpẹ̀lẹ̀ ọmọ àlàyé ìpè ẹ̀jú tó yẹ fún ìparí ọsọ ọmọdọ́ọ̀nù àti sọ pé ìparí òun lọ pàtàkì ju ìparí òun lọ pàtàkì ju ìbẹ̀rẹ̀ lọ bákan náà bí ẹjẹ́ àlọ́ ọmọdọ́ọ̀nù àwọn ìtúbà yẹyẹ ní gbogbo àwọn ìtẹ̀káǹtẹ̀ àwọn òun akúta àwọn olùkọ́dúdà àwọn tó ń jẹ́ olùwà nàìjíríà látòkè láàrin ní parí àwọn àpòpọ̀ ọ̀gáwọn olóṣèlú ọ̀pọ̀ ní ẹ̀ lódodo ẹ̀ lódodo torí pé nígbà tí ẹ bá ń wà nǹkan ọ̀dọ̀ ní bẹ́ẹ̀ máa sọ ẹ bá síbẹ̀ fẹ́ ẹ ń kọ́kọ̀ ní bẹ́ẹ̀ máa ṣe ṣùgbọ́n mo bá tú òun ẹ̀ lẹ́ lọ àpò ìtúbà ẹ̀tọ́ àpò ìtẹ̀lẹ́túbà ẹ̀yìn so àwa náà wọ́n ti rò pé kí máa ti jókòó yìí a lè má ronú ní nàìjíríà kan ní yálà ní ọba ẹ̀kọ́ ní ìṣẹ́ ẹ̀kọ́ ní ìṣẹ́jà ẹ̀kọ́ ní máa ronú sí dáadáa ní ìṣòro ìbẹ̀ ní ọkùnrin ìbẹ̀ ní obìnrin gbogbo yín wá ní ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ tó ta gbọ́dọ̀lọ́ gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ tó ta gbọ́dọ̀lọ́ torí pé àwọn tó ń lẹ́yìn yẹn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ní ìjà àárín bẹ́ẹ̀ wọn olóṣèlú bá tún ń sọ̀rọ̀ báyìí ẹni ó sì máa fi ní ìtumọ̀ wá rí gẹ́gẹ́ lè fi dà gẹ́gẹ́ lè fi dà lọ́kà lè fi dà ẹjẹ́ àwọn fún àwọn ọ̀sẹ̀ tó wà fún oníkàkiri ìjọba àwọn ọlọ́pàá ìdílé omi wa kí ni wọ́n wọ́n máa jù wọ́n àwọn tí ìpínlẹ̀ náà Wọ́n lè Tí ó gbọ́dọ̀ Wọ́n sọ nǹkan yìí. e máa sọ ẹ̀mí ẹ̀sẹ̀rú ọlọ́run ẹ̀sẹ̀rú ọlọ́run ẹni máa sọ ọmọdún àkókò ẹ̀rọ tẹ̀sẹ̀ ẹ̀mí tó bá ní pé àwọn ohun tó ti fi ẹ̀sẹ̀ iná ìyàwó káàkiri bẹ́ẹ̀ náà ní òkè nínú àjàgà ní àwọn àwọn ìjọ tí àbújá wa ń lágbára lé. Bébí dé náà lẹ́yìn náà sọ̀rọ̀ àtẹ́ǹtì. Ojú ọ̀nà ìfẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ọ̀nà ìwà kúrọ̀ ní máa ní múlí máa ń ta bẹ̀. Ó máa dé láti bẹ̀ ní àwọn bá ní ìjọ wọlé bọ́ọ̀sì ìrẹ̀fẹ́ ya máa yìí. Ṣé àwọn ẹni mú ìjọba ní sọ́kùnrin láti mú? Wọ́n kọ̀ fún òfin wa ní. Kí ló ti fà á? Ṣé àwọn ẹni tí ò lè fún ìlọ́pàá ìrẹsì? Àwọn ọba ìrẹsì fún ara wọn. Nígbà tó bá di pé ìjọba ń lọ kéèkì yunifásitì wọn kó ní àdúgbò yìí nígbà wọn kó àwọn ọmọ sùn wọn lọ kó àwọn sùn kí wọn wá ní mọ̀ pé àwọn òkàwádà wọn wọn pa mẹ́ta nù wọn kó tó tó kànga àwọn tó tó lọ sí wọn lọ́wọ́ wọn tó àpàdà pa méjì rẹ àwọn ọba wọn fẹ́ mílíọ̀nù káwọn tó yìí dàn wọn. ẹ wá wọn ká wọn wà lẹkùn sí i ṣùgbọ́n ní ìjọba àwọn ọ̀sẹ̀ kẹkẹ tó wẹ̀ dà wọn lẹ̀ wọ́n tó máa ń parọ́ fún wa nìyẹn àwọn òṣìṣẹ́ àwọn ọmọ àwọn òṣìṣẹ́ àwọn ọmọ tó gbá ní oníṣẹ́ ìṣẹ̀lẹ̀ káàkiri káàkiri tó ní lè dè wá nínú ọ̀kẹ́ bá ẹ̀sọ́ ni. Nísìnyí láti Nàìjíríà káfíńtà àti ẹ̀rẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bá àwọn òṣìṣẹ́ ìgbà ẹ̀rọ òṣìṣẹ́. Nítorí fún ọ̀kẹ́ balẹ̀, èèwọ̀ lè fi ní àpòyè. Kí lẹ́yìn nìkan wá ní ọ̀kẹ́ balẹ̀ sí? Kí

tó lè fọwọ́ báyà fún ìgbówó lọ́wọ́ ẹni kó ojú ẹni báyìí lóòótọ́ táyé lè fọwọ́ báyà fún ìgbówó lọ́wọ́ ni ájọ ń lẹ́nu ẹgbẹ́ ìwọ́n rẹ̀ ní ìwà wá Ìjọba bẹ̀rẹ̀ síjọba bá ní ó ti kú jù. Ẹni tí ọ̀wọ́ àṣà gẹ́gẹ́ ń jẹ kíláàsì wa sọ. Kíláàsì sọ. Bí ó ti ṣe ìjọba bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbáyìí, high class level irú ìgbàmú pẹ̀lú ìtàkàrí yẹ. Ọba ti yẹ, ọba mẹ́fẹ́ ìsì, ìbára tó wà lókè ní máa jẹ́ àtùwàhánàlá lórí ìwà ilé. Ẹgbẹ̀rún ọlọ́run o, ọlọ́ ẹgbẹ̀rún ọlọ́run. Gbogbo ẹni tẹ́ ìjọ ṣe, tẹ́lú ìwọ̀n lọ, ẹgbẹ̀rún ọlọ́run o, lórí ti àbá bẹ̀rẹ̀ ọ̀la sí ẹ̀tọ́ wa o. Ìdílé máa ń lá ní bọ̀ wá, ìjẹ́kùn mẹ́ta láti bá ní ẹ̀jọ̀ bá ọ̀lẹ́ kò sọ ọ̀sọ̀. Ìyẹn lọ sí lára àárọ̀, ó kiri, ó kẹ́ra wọlé ni, yóò fẹ́ ìyàwó lẹ́bi ó ti tó gbé bí wọn kò lọ sí ìjẹ́bẹ́. kí ló pàdé òbí lè fẹ́ ìjẹ́bẹ́ ó ti fẹ́ náà ọjà mú síbẹ̀ síbẹ̀ lẹ́kọ́ síbu ní. èyí lọ fún gẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ ó fi rájà nígbà tí ó sà òun tó wọ́n ní wọn lórí fọ́ọ̀dù ti jẹ́. fẹ́ràn fẹ́ bẹ́ẹ̀ nìkan lóun ló ń lọ fún báyìí àánú ọ̀rọ̀ tí ọ̀dà ló ọ̀rọ̀ tí ọ̀sọ̀ ti ní òní ta tí ó fi sórí kọ̀ọ̀dà

Saya bawa bawa yang saya yakin itu tiga, saya yakin itu tiga. Saya bawa ke hijau saya tidak bisa. Kemudian dia mau, komen mau bawa lewat. Dua dua jam kita Kita kemudian awak tahu tak antus jumpa je, cuma saya boleh tahu. Oleh itu ini, dia ada di problem ini. Ẹni tó bá ti mọ̀ fún wo lè ṣe àwọn ọmọ yìí, ó máa tẹ̀lé jẹ́ torí wàhálà lọ́dàbà lọ́dọ̀ ọlọ́run. Wàhálà lọ́dàbà tó túmọ̀ ní àná ọ̀gá ń bọ̀ pọ̀lọpọ̀ ní o.

Ah, ẹni tẹ́lẹ̀ ní ọ̀bá náà sọ lọ́dọ̀ wọ́n ní wẹ̀rẹ̀ sí wẹ̀rẹ̀ sí tí wọ́n lè bá mújà ní ọ̀sẹ̀ ní ó lárùn kí ló dé náà á kọsí ní ọ̀sẹ̀ ìgbòrá ní ìgbà àti wọ́n bá ń fi tí òṣò kí onígbà ní àlọ́ ìgbà àwọn àwọn tí ó ti bá àti ní kí ló bá gbé ní so ó jẹ́ kí ìsìnkú mú ilé ìsìnkú ní so bábá ń tó pé gbogbo ọmọ nàìjíríà ìjà máa tẹ̀lé ọ̀hún gbogbo ẹ̀tọ́ wa lórílẹ̀-èdè wọn ti parí ẹ̀dá tó wá bá ti rẹ́ bọ́kàtà. káwọn náà wá bẹ̀rẹ̀ wọn bá gbé olùkú ti dára nínú alórílẹ̀-èdè ọba wa tó wọn ṣe. torí pé bẹ́ẹ̀ ọ̀kẹ́lá ìlú wa lẹ́nu wa ẹ wo ẹ̀kọ́ bá lẹ̀ ẹ̀kọ́ ti sọ yẹn yẹn kábà pa ọmọ wa lókun. sábẹ́ ẹ̀kọ́ ó ti gbó rẹ̀ ẹ̀kọ́ tó kọ́ ní pọ́lítíṣẹ̀ tó ń kọ́ ní lórílẹ̀-èdè lónìí kò bẹ́ẹ̀ nìsí kò bẹ́ẹ̀ nìsí lọ́wọ́ tó ẹnu pé nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òsì wàhálà rẹ̀ ó wá pariwo wàhálà rẹ̀ tó ẹ̀ tó tẹ̀lé tó mọ̀ ọ̀rọ̀ tó wá rẹ̀ sílẹ̀ ẹ̀fà ẹnu ẹ̀ má ti lórí èdè rí ń máa kọ́ ìlú báyìí irú orílẹ̀-èdè wo la wá wà yìí inú orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ nípa ti àwọn ilé ń bọ̀. Wọ́n lè lòdì ti dààmú ní láti ààbò. Òkèlè kí n bá àti ní wọ́n lè ti dààmú ní abẹ́rẹ́. Òkèlè ti di mú wọn nìkan lọ lẹ́. Orí gbogbo àwọn ènìyàn yóò sá àlọ́ rárá tó lọ́pọ̀ pa àánú wa o. Tó lọ́pọ̀ àtó ilé èyí ti wọ̀. Tó lọ́pọ̀ àtó ilé wọ́n lọ́pọ̀ kan nílẹ̀ wọn àtàrà wọn lọ́wọ́. Ìjọba ọ̀pọ̀lọpọ̀ kan lọ́wọ́ wọn bá ní. Yàrá tó kàwé kan nílẹ̀ wọn àmọ́ sọ̀rọ̀ náà. Ẹni tó kúrò ní ẹ̀yà àtọwọlé ìgbà dáadáa ní gbogbo àlàyé. Ìgbà àwọn yóò bá mi gbé ẹ̀sìn omi رحمتنا في ليل ونال ونعفى ولونا وزوه أدام سبحانه وتعالى فتسلوا هذا الداخل معه ونجاصل معه ونجاصل معه ونعفى ولوه الله أكبر غير ونحن مالي عليه وقرب ورد ونحن جاز عليه ونحن جلاني والموضع ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا وارحمنا وكفر عن سيئاتنا وتوفنا مع الأبرار اللهم لا تجعلنا إلى أمرك ولا ونهار إلى ولا ونقيب إلى قريبك ولا مريض إلى خبيرك ولا مسألة إلى وجهك ولا عاقل إلى جبتك ولا ترك حين أمك ولا عدو إلى كبرك ولا حاجة لا يحرج الدنيا والآخرة إلا إلى المعصومين وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم الحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب